الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa olùfínmọ̀nà wa àmẹ́rì muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run àti ọ̀nà ọlọ́run bàbá wọn bá wọn bàájẹ́ kí ọ̀nà ọlọ́run bá àti ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ kó máa bá àwa náà tí gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run bó ti tọ́ àti bí ó ti yẹ. títà nínú síra Jami'u al-Ulum wal-Hikam الإمام ابن ابن رجب الحنبلي رحمه الله تعالى وانت حديث الرابع والعشرون حديث لا كان للغو ونعني في ti قال المؤلف رحمه الله عن أبي ذر الغفاري رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي جعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني لكم يا عبادي كلكم عار إلا من كتوت فاستكتوني أكتكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي إنكم لن تبلغوا ضري فتضروني ولن تبلغوا نفعي فتنفعوني يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجار قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المقيت إذا أدخل الزحف يا عبادي إنما هي أعمالكم تحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه مسلم hadithu hadithu náà gùn máa Muslim ló gbà wá as-sahabi al-jalil Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu òun ló gba hadithu náà wá ọ̀kan lára àgbà sàhájà ní sallallahu alaihi wasallam gbogbo sàhájà Nabi sallallahu alaihi wasallam náà ni wọ́n jẹ́ olùsìn lọ́wọ́ àmọ́ bíi tó ná ọlọ́ọ̀bá lórí ilẹ̀ a máa rí i pé àwọn kan ó ju àwọn kan lọ ní àwọn pàkádé tá a lè pè ní onídóódù tá a lè pè ní ẹni tó farabalẹ̀ fún ọlọ́run nínú wọn náà ni àbúzárì ìgbàlódé wà rásítọ́ọ̀bì aláwọ̀ tó ara rẹ̀ òun ló gba àdéhùn ìgbàlódé ìgbàlódé sọlá àtàlẹ́m wọn fi máa yàrá yà rọ́bì níbi tí ànábì sọlá àlẹ́ wàsálàm náà gbà wá ìlábọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ so eléyìí ni àwọn afáǹpẹ ní alhadithu alqudusiyyu alhadithu alqudusiyyu hadithu qudusi yìí pé hadithu mímá gbogbo hadithu ṣẹlá muhammad sallallahu alaihi wa sallam òun náà ni hadithu tó má àwọn afáǹpẹ eléyìí ní hadithu qudusi nípa wípé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òun náà ń rìpọ́ọ̀tì ẹ̀ ó gbà á wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ nínú àwọn ìyàtọ̀ tó wà láàrin àdéhùn ànábáwí àti àdéhùn kòlòsí náà ní wípé àdéhùn nábáwí àmísọ̀rọ̀ sọ́dà òun sọ̀rọ̀ yálà òun ṣe ìdánilẹ́kọ̀ọ́ yálà òun ṣe ṣàfihàn àbí ẹnìkan ló lè bá ló béèrè ọ̀ràn lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ àbá lè béèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ abó náà ló kírun tán tó kọjú sáwọn sàájẹ́ ní sọlá àwàsálàm tó wá sọ ọ̀rọ̀ fún wọn gbogbo eléyìí pátápátá àwọn kó fẹ́ nu àhàdíìsù nàbàwíyà àdíìsù fẹ́ pé ní àníṣàn ló àdúgbò rọ̀sọ́lá mi òun ló sọ eléyìí fúnra rẹ̀ àdúgbò kòdù sí òun tiẹ̀ gbólóhùn rẹ̀ gbólóhùn àníṣọ́lá àṣọ́lá ni ìnìkan tó fi wí fún wa òun ló sọ̀rọ̀ ló sọ fún wa àmọ́ ìtumọ̀ nǹkan tí ń sọ àpàdé ọlọ́run ọba ló ti wá so eléyìí òun ló wà láàrin àdéhùn nábàáwí àti àti alukur'an kẹrin ìyàtọ̀ àbí láwọn ìyàtọ̀ tó wà láàrin hadithu al-Qudusi àti al-Qur'an al-Karim wọ́n ní wípé al-Qur'an al-Karim nukila ilayna bitawatur al-Qur'an al-Karim wà láwọn ìpè ní wọ́n gba al-Qur'an wá fún wa bitawatur ni tàwátúrò mi pé ní látọ̀dà ní sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn sàádé tí wọ́n gbà wọ́n pọ̀ wọ́n pọ̀ àwọn tí wọ́n tún gbà wá lọ́kọ̀dọ̀ sáájú kọ̀ọ̀kan náà wọ́n pọ̀ ló ń kà òun ni àwọn àkọ́kọ́ pé ní alhadithu almutawatir huwa ma rawahu babtun an babtin ila babtin fi jam'in ghafirin fi jam'in ghafirin ni pé àwọn tí wọ́n gbà wá àwọn bọ́pù ni wọ́n àwọn déédéé sáfẹ́ ní wọ́n ti fọkànbalẹ̀ sí ẹnìkan ní wọ́n tó fọkànbalẹ̀ sí sábà pé ní wọ́n á pọ̀ bọ́pùtì náà bọ́pùtì tó bó ti ń bọ̀ bó ti ń bọ̀ nù wípé ṣe jámọ́ ẹ̀rọ fíìm àwọn táfi ń gbà ní sábà kọ́ kọ̀ọ̀kan nípele kọ̀ọ̀kan nípele kọ̀ọ̀kan nípele kọ̀ọ̀kan wá pọ̀ ẹ̀pẹ́ ní ìyẹ̀sàhílù tàwa tó òun máa rẹ̀ ṣe rè nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀pẹ́ ní àbáṣepọ̀ tó yìí àgbègbè wọn náà wọn ò gbọdọ̀ wá panu pọ̀ lórí rọ́ọ̀ sẹ́bìntì wọ́n sọ pé ní àápégbani àìpégọ̀ èèyàn mẹ́ta mẹ́rin kò láìkí ìsàmẹ́rẹ̀ níwágọ̀ àlẹ́ sábà péjọ tó péjọ wọn wọ́n fẹ́ péjọ lókèrè ọgbọ́n ni àpèjúwe tá a lè fún wa fún àdéhùn mùtàwátírù ni so àwọn tó ń gbà wọ́n lọ́kọ̀ọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sábà wọ́n pọ̀ gbogbo wọn kò ṣe ẹ̀dẹ̀ ẹ̀mẹ́ríkà ní pé ní fásihà ẹ̀ẹ̀kan rìwáyà kan bí no na rìwáyà ń bẹ nínú àwọn gbólóhùn kọ̀ọ̀kan náà Al-Qur'ani àmọ́ ìwáyà náà ní ìwáyà kọ̀ọ̀kan gan fúnra rárá rẹ̀ àwọn tí wọ́n gba owó pọ̀ èdè pé ẹnìkan àbẹ́yẹn méjì tó Kùránì nù. àwa rí àdínkù ìkòdè sí òun kò sí sábì pàwá sùrù níbẹ̀ níbi pé olùjẹ́ pé sàádé kan ni ó gbà wọn gẹ́gẹ́ bí eléyìí lẹ́sìn àdínkù eléyìí táǹkà yìí Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu òun ló gba àwọn alẹ́kùnlá àwọn ìwọ̀sánlá nínú ìyàtọ̀ tó tún wà láàrin àdéhùn òdòsí àti alukur'an karim wọn náà ní pé alukur'an harafi kan nínú alukur'an harafi yọ kan nínú alukur'an huruma rẹ̀ déédéé huruma tí o di alukur'an nínú náà ni harafi yọ kan nínú alukur'an déédéé dèdè ìwọ̀ àti èèwọ̀ tó yẹ àlùkòrán ni ó ní náà lẹ́yìn ọ̀kan náà ó ní. nínú ìfẹ́ pé ní aláàfin kọ̀ọ̀kan náà àlùkòrán ní ládàá ń bẹ níbẹ̀ aláàfin kọ̀ọ̀kan ládàá ń bẹ táàtì táàtì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ kó lè hárùfẹ́ ní àṣírí mẹ́wàá mẹ́wàá ní aláàfin kọ̀ọ̀kan eléyìí ò sí fún àdéhùn kòdùsí kíka àdéhùn kòdùsí náà ìbáàdà ní àfíkà yìí nítorí ká máa ṣe kà àti bá a ṣe gbọ́ ìbáàdà ní jẹnẹrali gẹ́gẹ́ bí ìṣẹ́yìn kan nínú fílà ìbáàdà ní kí n ka tíra ní kódà tí yẹn ka tíra tútù ìbáàdà ní. àmọ́ ká ní pé ká máa mu náírà tí kọ̀ kára tí kọ̀ kára tí kọ̀ kan kò sí ẹ̀rí fún nínú àdéhùn kò sí ìbùdó fún Quran kẹrì kára tí kọ̀ kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àní àlàfé kọ̀ kan náà lókùnrin ta sọ ọrùn máa rèé dé ọrùn máa lókùnrin náà kéèyàn dé ní ìsìnkú á ní pé à rìwáyà ká tún bẹ sọ̀rọ̀ fún ìta àgbà yìí gẹ́gẹ́ bí mùhálí gẹ́gẹ́ bí tó ti sílà yìí tó ti mú wa tó kó á ní pé ẹ háràfẹ́ eléyìí o ẹ̀yọ́ kó o fi rè káwá fún àní pé à háràfẹ́ eléyìí o záádà àlékún ni ẹ̀ mú kó o bẹ̀ èyí ò ṣe é ṣe nínú àdéhùn kò sí èyí gbọ́dọ̀ dáhùn náà lọ́kùnrin. àwọn àbá pé ní Qur'an kúfùrù kéèyàn ní pé ara fẹ́ yọ̀ọ̀kan ti méjì ẹ̀yọ̀kan péré náà lùpàá ní kéèyàn ti ń kárò rẹ̀ kó sì mọ̀ bẹ́ẹ̀ tó ti fi rí ni. Ah, nínú àwọn àpèjú ah, ìyàtọ̀ nílò tó wà ń bẹ̀rẹ̀ ni wípé alukóránù mùtàábàdún bìtìlàwàtì kíkà rẹ̀ lásán kéèyàn ka alukóránì fún ara rẹ̀ ìbáàdà yìí kọ́ra kí ẹ̀ mọ́ dá níyàn náà àwọn ìbáàdà máa bọ̀. كما قال الحافظ ابن حجر رحمه الله في كتاب فتح فتح الباري فتح الباري تلفظ بالقرآن تلفظ بالقرآن وتعبد به لا يستلزم النية تقولي كان يقول لك مفيدة مفيدة القرآن مفيدة بلادة في إن شاء الله صلى الله عليه وسلم يقول لك كي يوكر في القرآن يوم بلادة نوى نوى anábì ní pé sọlá àṣàlám láàkóòlù alif láàmù mímù harfun falakim alif harfun falamun harfun famimun harfun ó túnmọ̀ pé táàkì ládàlẹ̀ yẹn gbà níjọ sọlá àṣàlám. mùsàábọ̀dù kí wọ́n wá jókòó ní sí pé kókà fúra àti yóò kàn jókòó bá jókòó àti ìgbàlódé yẹn máa ń jókòó ní àdámbí kókà máa kó mọ́ta bá jẹ pẹ̀lú ògbọ́n wọn máa kọ́ ládàá aláfikọ̀ wàkàkùn bẹ́ẹ̀ náà ni ẹbùnà hajar kòsànù fatul bari wípé wà ní ìmù alẹ́bí yẹ́kọ̀ ọ̀kọ̀hán ọmọ bọ́lá wọn kọ́lá ọkọ̀ dáhùn ọ̀kan gbọ́ wa bọ́lá wọn bá ti kọ́ra náà fún yàn kúrò àti bá sọ́yún máa kà tàbí ní bá ń lálà ẹ̀rí pé ọmọ mi tó bá sùn gan lójú oorun ìlú máa kà àgbàlagbà nínú ẹ̀mẹ́jì ní ẹ̀mẹ́ta lọ́kùnrin rí ọmọ kan pé ọwọ́ rẹ̀ wà ní ọ̀sibítù tó wọ́n ṣe ọ̀pẹ́sẹ̀ fún ọlọ́run là tó níbi tí ń bẹ nígbà èbó bá tó tó tẹ̀lé ń bọ̀ wájú tó jẹ́ ayé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́yìn ọ̀pẹ́sẹ̀ tán àwọn nọ́ọ̀sì òun ń jẹ́pẹ̀ láwọn ọ̀fẹ́ ilé ìbá ní sáà pé kọ́sáwọn òun ìjàkan lẹ́nu lọ́nà tó wà ń dáwọn ìfẹ́ lòlú pé àwọn ò gbọ́ ọ̀ǹtì tí lágbájá wá di apẹ̀ yìí ní àwọn nọ́ọ̀sì tó wọn àgbà sẹ́sẹ́ láìsẹ́ńsá kí ni kí ni gbọ̀dọ̀ náà ó ṣe ó tún ń wí kàdàjà ní pé àwọn ń kakura ní òun kakura ní tó nínú àwọn ọ̀rọ̀ pé ní alimaru alimaru yòṣìbù àlá má ṣáàbà àlè ìgbà tí wọn bí sọmọ láti kékeré ní ó ní ó ní ó bàdàgbàlagbà. the same thing ìkànnà ń bẹ tó ṣẹlẹ̀ yìí màá wá tẹ yìí ní ẹ pé à ń táàpù nílùú kan lẹ yorùbá náà ni tó ọ̀kan lára àwọn àbájáde tó tẹ̀sí tẹ̀sán ọ̀kan lára àwọn kọ́pà tó ń jẹ́bẹ̀rẹ́ dókó dọ́kítọ̀ àwọn méjì sàmìlà àwọn méjèèjì wọn sọ pé nàkó àwọn méjèèjì wọn gbọ́n kó nínú tíátà ní tí ò tó tó jìnnà síra wọn tó wọ́n tó ìkan nígbà tó ń yí bọ̀ tó ń yí bọ̀ la ilaha illallah subhanallah ló ń wí ìkejì Allahu akbar kabira nítorí wí ò dáa ni ò dáa máa ń wí ilé kan ìyá tọrọ ń ní wí nù pé mùsùlùmí mùsùlùmí ni mùsùlùmí ni jẹ́ náà ìdí ìmáàmù lóhùn náà wà ń ara àwọn èèyàn ìfi ń pọpọ ni so lọ́dà di káàdì kan kan gbà wọn nígbà wo di jẹ́kẹ̀ẹ́ lórí jẹ́kẹ̀ẹ́ káàdì kan aláwọ̀ kiri sí làpá ìwọ̀n wa lọ so àtà àwa àtọ́jọ́ màálù ìlú náà àwa pé à á wọn kí bàbá wọn ó pàdé wa ní níbẹ̀ níbẹ̀ pẹ̀lú àti ìpadà wọn láti fi làkà yìí kó wáyé kó wáyé tó ká pàdé wa ní ọ̀la ìjọ́sìn àwọn adébẹ bàbá ní ìjẹrin tí arákùnrin ìgbìmọ̀ ẹgbọ́n ti ń wú káná wọn gbọ́ fún olóṣèlú lára yín à ṣe ẹ̀rú bá wọn náà kí ni à ń wí yìí kájàkájà ń wí yìí kájàkájà gan ni ọlọ́run á bá a ṣe tí ò kú sórí ẹ̀ ọlọ́run bá a ṣe tí ò kú sórí rẹ̀ tó àmọ́ ẹnìkejì ń kọ́ àpọ́npé kódà báwọn àti gbé ní làwọn á lè fún un ilé wọn ní rò èwo ní fámìlì èwo ní mọ̀lẹ́bí náà yìí ti ń sábà wá rí kọ́dọ̀ ẹni pé pé eléyìí ni àbúrò bábúrò yára bábúrò bàbá àwọn àgbà pé ni àmọ́ ẹni yàrá àmọ́ra nílùú náà ni torí lóde òtóbi náà bá ti rẹ tó tóbi tí láńlá kọ́ ní kọ́dọ̀ àbá àtúndé náà lè fún àwọn òbí wọn ní òru wọ́n tí a lè ní kílẹ̀ kí èdè méjèèjì ní àkòyá wọn náà wọn yóò yẹ yín ǹdọ́fà ni wípé ní ilé táwọn méjèèjì ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ẹnta ti tọ́ ilé yìí bá ń yéjì ìkùnrin tọmọ kéékèèké àgbàlagbà ni wọ́n níta ti tọ́ ilé ìdàgbà ìmẹ̀rí ti ń wù níta ti tọ́ ilé ìdàgbà náà ló náà wù. ntẹ́lẹ̀ yìí máa ń gbọ́ àwọn alábàárìn rẹ̀ níta ń jọ máa ń wí láàrin ara wọn bóyá máa ń lọ léèké bóyá máa ń lọ wáàsí lọ́lọ́run fi ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ń gbọ́ bàbá kánípa yìí fóònù ìwà ojú ma nígbà bá rí ọ̀rẹ́ tó náà bá gbọ́ tó yẹ kó náà tó wà dà àmọ́ inú wájú yìí tó máa ń bẹ̀ ń bẹ̀ tó náà sàlàyé fún un tó àmọ̀pọ̀ wọn sọ pé ní ìfẹ́jú tó lọ́wọ́ lẹ́gbẹ́ ní àmọ́nù bìlọ́kọ́wé sábìkì tíl àyà ìtúnyà òfin àfẹ́rọ̀ gbogbo mòmí ní pátápátá àdéhùn ọlọ́run bá ní yóò bá tó jẹ́ pé táwọn fún ìkànnì jẹ́ pé ní yóò máa kà á nù kíra ó lè má yé èèyàn tọ́lá bá di kí ni orí yóò tún wáyé yẹn ayò pẹ́bí olùwàhù alẹ́bí ní àmàlà bìlà kọ́ọ̀lì sábìtì tí àyà ti fi ní òkèlè àfẹ́rẹ́ wà ńbẹ. ti ọlọ́run ọba àdéhùn ni pé ní gbogbo tó bá dúró sọlọ́run tó sẹ́nà bó ti fẹ́ bó ti yẹ ọlọ́run sábẹ́ wọn pé ní òun ó fi ahọ́n rẹ̀ lélẹ̀ tí àyà ti di láyé láti fi òkè àfẹ́rẹ́ wà fún jẹ́ àmàlà ìlà àfẹ́rẹ́ wọn bẹ̀rẹ̀ láti ń tààrí mọ́ àní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní máa ń mọ́ta ọ̀dùkọ́ ọmọ tó ń pè é àmọ́tò gbogbo tó bá kú àtàwọn ìdíje àtijọ́ rẹ̀. nínú àdéhùn míì torí àbúdáwì ìbìfàrí àdéhùn tó máa ń gbà wá bí àdéhùn wáàsí bí àdéhùn zúúdù bí àdéhùn àlùkìyàmà gbogbo àdéhùn míì wá fẹ́ pé ló gùn délé ìlú kàlùfà lẹ́yìn fẹ́ẹ̀ tó fẹ́ẹ̀ tó pé jù mẹ́wàá fún ẹ̀ tó fẹ́ jù mẹ́wàá láti ìgbà tí màláìka jùlọ ìgbà tí malakul mọ́tò sọ́rí malakul mọ́tò tó bá ti sọ kalẹ̀ tí máa ti ń dọ́dọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan tó àdéhùn sọ́lọ́ wá sàlàyé látòkè délẹ̀ tó mọ̀ mí ó ti wá sàlàyé látòkè délẹ̀ tó ti fi rí. èyí tí tó súnmọ́ nǹkan náà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pé inú àwọn àbẹ́rẹ́ pé sábà ti lé tí mo ti yẹ ẹnikẹ́ni tó kú táwọn atán ti ń padà tán tán padà sẹ́yìn kankan fáwọn ẹgbẹ́ ní yóò máa gbọ́ pẹ̀nkẹlẹ pẹ̀nkẹlẹ ẹsẹ̀ wọn tán padà ní sẹ́ ń gbọ́ wọn mọ̀lẹ́kọ̀ lè dìde àwọn tán gbọ́ náà ń padà. àdàbọ̀ pé ń fún àdínní béèrè ẹgbẹ́ fàyínká náà mọ̀ mẹ́nàn tó bá jẹ́ mú mi níní eugene yóò dáhùn ìbéèrè mẹ́ta náà ti ní bá òbí mẹ́ta lọ fún sọ náà àdéhùn man rabbuka sàlọ́lọ́run rẹ̀ máa di ìnúkà nílẹ̀ ìsìn rẹ̀ kò mọ́ nílẹ̀ bí wọ́n àìsàkí ikú àníwọ́n láti títà náà bó ti sínkù tó ń kọ́ dá ẹni tí èsì mùsùlùmí nílẹ̀ Yorùbá fi ń kọ́ ni mùsùlùmí fi kọ́ ni wọ́n ní wà máa rọ̀ búkà sàlọ́lọ́run rẹ̀ láyé mẹ́ta náà àwọn bó ṣe rí hàn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ látàǹṣó rẹ̀ kọ́ wa láàánú rẹ̀ kúta náà fún wa àsìkò gbàdúrà làwà yìí kókó bó ṣe rìn nínú àtúnà àlùfọ̀ọ́sọ́nà àti bí wọn bá wà nínú ìjòkó mímà àmàlẹ́kà ó tẹ ìyẹ̀lẹ̀ wọn lórí wọ́n sì máa sọ̀rọ̀ àforíjì fún afárá yìí pé ní àmàlẹ́kà yìí sọ̀rọ̀ àforíjì fún wa ọ̀rọ̀ àmọ̀kọ́ àforíjì fún wa o ọ̀rọ̀ àmọ̀kọ́ àforíjì fún wa o ọ̀rọ̀ àmọ̀kọ́ àforíjì fún wa o ọ̀rọ̀ àmọ̀kọ́ fi hàn wá lélẹ̀ ẹ̀ńdàlùmọ̀mọ́ tí wọ́n bá àdàlùmọ̀mọ́ àti láti ọ̀ṣọ́ ọlọ́run ọba anábìrin tó mọ̀ mí yóò rí wí yóò rí plenty àmọ́ tètè rí àbí mọ̀nàfìkì mi yẹn sọ fẹ́ràn ọ̀hún ṣe àtẹ̀gbọ́n ti tètè rí mọ̀nàfìkì ni lẹ́sìn ní àjọ ìpàjọ ń kí ọ̀hún ah. yí ẹni tó ní ìyẹ̀pẹ̀ ìfẹ́ wí àlọ́ àlọ́ àná bẹ̀rẹ̀ pé ní àwọn èèyàn wa onísọ̀rí kọ́ oníṣòwò tí ọlọ́run lẹ́sàn-án rẹ̀ ṣùgbọ́n ha ha ha kò dáa kéèyàn máa wí ìdókòtò tó akóló rí ẹni tó tó lè wí ni kò dáhùn kwẹ́sàn allah mọ́rọ̀ bùkà allah òbí allah ọ̀nà aláwọ̀ jẹ àmọ́ ha ha ha ìyẹn ní pé kì í ṣe aláwọ̀ lábẹ́ ni pé ẹni tí allah àtàlà ẹni tí ò bá má láàláyé kò lè rí ẹni yẹn dáhùn sọ̀rọ̀ wọn ni pé ha ha yóò fẹ́ kò ní rí yóò fẹ́ kò ní rí fọ́tàn bíi ní kejì náà mo bá ìròyìn mi wọ́n rìn tà wá ẹgbẹ́ ni òun sì máa gbọ́ ọ láti ní pé yóò tọ̀tọ̀ nípa ẹgbẹ́ ní ha kọ́ńtò asma àyàfẹ́ ẹ̀kọ́ lónà òun sì máa gbọ́ sọ́nà wílá yìí o òun sì máa ń gbọ́ sọ́nà wílá yìí lọ́n kó fẹ́ àwọn àwọn àgbàlagbà bàbá wa ń jọ̀ wọ́n máa ń ṣàdúrà jù but ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá máa ń àwọn àgbàlagbà jọ̀ tá máa ń ṣe tí wọ́n tún jòkó tó máa fún mi ru iye ìrírí ẹ̀rọ náà pẹ̀lú àwọn àwọn afẹ́rẹ́gbẹ́ máa ń ṣàdúrà yìí àwọn àdúrà tó ló dẹ́sẹ̀ ní kàtà máa ronú wọn ni pé ọlọ́run má ṣe wá ládọ́rùn mòótọ́ ọ̀sìnyàn bá tó náà ló fi mòótọ́ kọ òbóró mọ́ fànáńdá wà láàdá sí iná màmá sí ẹ̀kọ́ oníbóró mọ́ ráyè òníjẹ́ padà sí wọn. ìjẹ́ mo sọ̀nà àdìsá pẹ̀lú mi ìjẹ́ pé ní ha ha la àdìrí ìkejì ha ha la àdìrí kẹsí máa rí ní ìpínlẹ̀ kan pé ní à òun sì máa ń gbọ́ sábà ń rí o kẹ́mà yóò mọ̀ nígbà tí àwọn aráàlú nǹkan ìṣe ẹran ká ẹ̀yàn pé èyí ó sábà fà àti àti ìkọ́lẹ́tì rẹ̀ kò ní wá àyàfẹ́ tọ́lọ̀ bá ti rọrùn fún ọyọ̀ sábì kò lọ́wọ́ lẹ́gbẹ́ náà á máa nà ọ́ bẹ̀rẹ̀ kọ́ lè sáàbì sí filhaya ti dúnyà òfin àkùrà bẹ́ẹ̀ lọ́kọ́lọ́kọ́ fún àwọn ọmọ wọn o kọ́lọ́kọ́ bẹ́ẹ̀ náà ọlọ́dà kan hàn nílẹ̀ o kọ́bílà lèmọ́tì wàhánà lèmọ́tì ọ̀bàdà lèmọ́tì iwájú ikú nígbà kú àti lẹ́yìn ikú náà bẹ́ẹ̀ náà kọ́lọ́mọ̀ síbẹ̀ fún wa. dáàtú lọ rẹ̀ gẹ́gẹ́ ní pé alukuran kíkà yàtọ̀ láàrin kòròsí àti kòrán ìpè kéèyàn ó kéèyàn máa ka alukuran kẹ́yà kéèyàn ká alukuran lójú ọ̀run máa bẹ ibùdó hajj àti pé wọ́n kọ̀ láàdà kalẹ̀ èkó kò lè níjà ní èkó òun gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ fún ìbáàdà ọ̀tọ̀mátìkì ìbáàdà yìí yíwọn kò síbẹ̀ fún àdéhùn pòlìsì àti kéyìí ó dà ní ẹ̀kọ́ ọlọ́run àdìsókò yìí ní ìkọ́tọ̀ àdìsókò yìí lára lájọ̀kó pẹ̀lú ògbọ́n náà gbọ́dá dáàrin. bákan náà náà àwọn ìyàtọ̀ tó wà láàrin alukur'an karim àti àdéhùn pòlìsì ọ̀nà ìpè ní alukur'an karim látàkẹ́sọ̀ sọ̀láàtú yìí bìgẹ́rì akọ̀nì látàkẹ́sọ̀ sọ̀láàtú ìlà bìyí látàfẹ́ ọ̀sàlátú lè rẹ́yìn yìí alhadisu kòlùsí alukóránù kẹrin èyí gbọ́dọ̀ kírun àyàfi pẹ̀lú alukóránù fatiha àti nǹkan mi tó wà lẹ́yìn fatiha bí sọlátú bẹ̀rẹ̀ mi bó ṣe bó ṣe bó ṣe kó bí tóun ìgbọ́dọ̀ fi kírun wọ́n ta fatiha àtàkọ́yìn àlàó máa sọ́lé kàmá sọ́lé tá على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوانو قنيرو باتارون أما قطع الله يقول يوسف يوسف ولك عليك أبو ولكو تلقظ في صلاة بمالك منه إنك تيوسف منه تيوسف تيوسف تيوسف تيوسف lẹ́yìn àwọn tó ti máa ń pàtàkì àtàyà ìgbẹ̀yìn àgbẹ̀yìn sàtàlátù àmọ́ nù kọ́ wá sí ìgbà tí ń ka kùránì là àdínkù kò sí yóò sọ ìrẹ̀lẹ̀ ibi kírun ká tó máa sọ àwọn àdínkù mi. ìmọ̀tẹ́yẹ̀wá rí mi pé ayé náà àbòmí ìfẹ́ pé ìmáàmù ń fi sàlátù pàtì ìkírun irin sàlátù ibrahimiya o sàlátù pàtì. àtàwọn yẹn béèrè kan ọlọ́wọ́ sàn wálé kan rí kí wọ́n ṣe sàárà fúnru ìmáàmù bẹ́ẹ̀ ó lè mọ́mọ́ bóyá pátá nìkan ló mọ́ òṣìṣẹ́ ẹlẹ́nu ni pé tòlùbílà ọkọ mi níbo nítorí ìlú rẹ̀ ìlú rẹ̀ inú àwọn ìlú tí wọ́n máa ń fi àlùkùrá ní ìròyìn ilẹ̀ Yorùbá ọ̀kan nù wọn ni àwọn ilé Yorùbá rẹ̀ pé ní inú àwọn ìlú wọn wọ́n fi àlùkùrá ní ìròyìn lọ́rùn ẹ̀pẹ́ oníkùránì ìwọ ọmọ odò ọba oníkùránì àtàwọn ní àtàwọn ní àtàwọn ní àtàwọn ní àtàwọn ló tòtò fà wípé ní kẹ̀ǹká ni pé ìlú tó jìnnà kan àbí pé láwọn àti ìsìlámù tó tó wọn bẹ̀ àìsàn bóyá ìsìn àti màánù ọmọ nìkan máa kọ bàtí níbi ọba àwọn ọmọ yìí àbóyá sáà tìmọ̀ ó kó ń bẹ̀ ìṣe ẹnu rẹ̀ àbí káfọ́n ní minister of doubt olùmọ́mọ́ èyíkéyìí tí wọ́n lè jẹnu méjèèjì òǹkà ó tún torí ilé ìgbélékè lẹ́yìn wọn sàrátì láti ìjọ yíyan nínú àwọn ìyàtọ̀ tó wà láàrin àdéhùn kò lè ṣe ìkùránì kò lè àdìsàn so àdéhùn kúkúrú ni wípé àdéhùn yìí àdéhùn lọ́sọ́lá ó gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ kí wá ní wọ́n wà nù rẹ̀ káàkà kó tó di pé ń fẹ́ ọlọ́pàá alápàdà máa pẹ́ fún wa. anábì ní ọlọ́run ọba àtọ̀lọ́ ẹ̀fọ́lá náà ń kọ́ pé ní yá ìbádí ẹ̀yìn ẹrú mi jámù ní plural nù singular rẹ̀ ní abudi ìwọ ẹrú mi plural yá ìbádí gbogbo ẹ̀yìn ẹrú mi gbogbo ẹ̀yìn ẹrú mi. èmi haramtu dhulma ala nafsi àbòsí ṣíṣe àbòsí ṣíṣe ọlọ́run náà ṣe é léwọ̀ lórí ara òun òun ọlọ́run ọba òun ṣe kóun ṣàbòsí léwọ̀ ṣe pípa yóò ká tó bá sì fẹ́ẹ̀rí fún un fẹ́ẹ̀rí kankan òní ibi ọlọ́run ọlọ́run ní tó tàfà gbòòlà nínú ọlá òun ọlọ́run ọba òun máa máa ṣe léwọ̀ fúnra wọn àbòsí ìgbà kan lọ́kàn nínú ọlọ́run ṣe ní ọ̀fúnra wọn bọ́n ṣe wá ṣe ilé ọ̀fúnra wọn wọ̀jà àlùtòwó bainakum muharraman mo wá ṣe ilé ọ̀lórí ẹ̀yìn náà kì í ṣe haramu haramu jẹ́ pé ní ìtàlẹ́fi eh, ròyìn ọ́bjẹ́kì pé kí ìdájọ́ ti ní haramu nǹkan míì lè jẹ́ àlẹ́wà ìpínlẹ̀ àwọn àtàlẹ́fi muharram àkọ́dé wọ̀ zulmu náà pé ẹ̀mí ọmọ èdè ènìyàn kama qala Yusuf alayhi salatu wa salam wa ma ubarri'u nafsi inna nafsa la ammaratu bisu àdámọ́ ọmọ èdè ènìyàn ṣe ìṣìṣì ìwàkiwà jàǹbá kèéta àbùsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdàmọ́ àmàlẹ́ mi ní mo ní pé olùmọ̀jíjà lẹ́bi ọlọ́run àti ọ̀nà ẹ̀wọ́ ìfọ́ra mi mọ́ o wípé àbùkù nú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ló wà mẹ́ta ní bẹ́ẹ̀ àmàrà tó tó àtàwáàbà yóò tó tó bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ìyá àyàtọ̀ ànáfẹ́ mọ́tòmá ẹ̀nà irúgbìrì ìlàrọ̀ síkì rọ́ọ̀bì àtàmàrùbì àtẹlẹ́ ìjẹta tó níbi ẹ̀ẹ́dẹ́gbẹ́ nítorí kó jẹ́ àdámọ́ ọmọ ẹ̀ ìdí ìrìnàjò náà dámọ́ wa ọlọ́run ti mọ̀ pé òun dá ọmọ wa dọ́wà ní pé muhazra wa yìí pé òun ṣe léèwọ̀ lórí ẹ̀yìn náà tó wà láàrin haramu àti muharamu ni. fàlàtà ọba ọlámù ẹ má máa ṣàbò sí láàrin ara yín ọlọ́run sọ wípé ní fàlàtà bẹ́lẹ̀ mọ́ ẹ ẹ má ṣàbò sí láàrin ara yín nínú àwọn àtúmọ̀ eléyìí ni pé nínú sọ́rọ́pù mẹ́rin lárúbá fẹ̀sẹ̀ níta ní mùfàálà ni pé mutual àtàlẹ̀ ẹnìkan ò lè ṣe àbáyé pé ìdá bàbá alẹ́sà ní àmọ̀síláṣà lẹ́jọ́ máa ṣe. àwọn afáàní pé ìwé mi ti sàlá àtàwọn ọ̀làmú èèyàn gbọ́dọ̀ sí àbùkù sàn àbùkù. lágbájá ọlọ́run ti wàá mú un ẹ̀ńtà ni pé oṣù láì kan tí ò ṣe ọlọ́run amúfẹ́jẹ́ yìí gbé àgbàmí àmì ń bẹ ẹ̀rí wà lọ́wọ́ lọ́dọ̀ lágbájá tí wọ́n rẹ̀ pé leave ninety percent ni pé ipa rẹ̀ ta kó ṣe but deliberately wíkẹ́ndì ọmọọmọ láì ṣe but wọ́n rọ̀ pé lè máa sọ fún yàrá pé ní káì àgbàjá wa dọ̀ mí lónìí the teacher fún the teacher fún ṣíṣe ń wo bí ẹran ìwọ ẹ̀yà àtẹ̀yẹ kọ́tù máa bẹ kó kọ́lá ipá wọn ti ta ọ̀hún káì àwọn ti kí ta kù ó máa wà náà wá gbọ́ kó náà wà nípò tọ́lọ̀ ń fi ẹni àná wá bá lónìí àbábọ̀ fi ń tọ́ wọn fún un ní kọ́lọ̀ mọ̀ ọlọ́run ti mú wa. àwọn ìpè ní ọ̀làkà ọ̀làwọ̀ kọ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ìka ni wà nínú àwọn wà ìka bìnrin lọ́gọ́ yẹn wà láàfin ní àárín náà ti wà lọ́wọ́ yóò ṣépè wà. ó ṣòro ó ṣe ìṣúná làwọn káàbùmù lọ́gọ́ yẹn pé kéèyàn kéèyàn gbé mi kùránì kọ̀ǹtàkì yóò àwọn bá bọ̀ ọ̀rọ̀ kò fẹ́ pé ní kéèyàn ṣe sùúrù káàbùmù káàbùmù nígbà tí yàn gba iná mú tó fi hó jẹ pé àti ní ìtọ́ àti tọ́bájú tájúlẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn ọ̀sán ọ̀sán tó bá dìgbà yà yí bí òkú náà ni islam ó rí ṣíṣe rẹ̀ wàhálà tí wọ́n bá ti dìbò ojú nǹkan nù tó fàlà àbọ̀wọ́ làbọ̀ káwọn máa ṣe àbòsí léyìí la sọ fún àwọn sọ fáwọn èèyàn wa pàtàkì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní kápẹ́jú ẹ̀rọ àwọn ní ẹnu yunifásitì ẹlòmíì ò máa ń sọ ọ̀rọ̀ fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ tí ò tí ò tí ò tí ẹ̀ mú orí ọlọ́run tí ò máa orí ọlọ́run tèmi tó wà dúpẹ́ fọlọ́run ọba ẹlòmíì àmọ́ wà máa rí pé ẹ̀pá wọ́n kàn fẹ́ sáyìn ni o ìyàwó sáyìn fọ́ọ̀mù ni o ìyàwó sáyìn ẹ̀dámẹ́sán tàbí ìgbàgbọ́ látàárọ̀ wọ́n ní pé ah, ọ̀gá wọ́n máa rí sí rẹ̀ I don't mind them mind them jàre kò ní kẹta o àbẹ́ni ìkọlọ́ ẹ̀kọ́ ah, nígbà táwọn nígbà àtàwọn àwọn ọmọ ilé lọ́tọ̀ káàkiri ni wọ́n ti dígbà tí yín sì mọ̀ ọ́. kàtà á sí ní wọ́n rí bẹ́ẹ̀ lóòótọ́ látàbọ̀ làwọn ẹni tí bá dẹ̀ ṣe mùsùlùmí tó bá ń ṣe bẹ́ẹ̀ àlùfẹ́ àti ìgbọ́ ẹbí pé ó mọ̀ tó ń láì mọ́nà làwọn ni wọ́n tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ mọ́ lọ́kọ̀ mẹ́tì ọ̀tún burú jù ní kí mùsùlùmí máa ṣe ọ̀tún burú jù ní kí mùsùlùmí máa ṣe kí ẹ̀ tún wọ́n ti bẹ́ẹ̀ ju okun àjù bẹ́ẹ̀ lọ láyé díẹ̀ fi hàn mórí ọlọ́run ọba yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ mọ̀tàkùn ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún tọ́lọ́run nípò wà nípò tó wà lónìí ìwà nípò tó wà lónìí òun ti ọgbọ́n rẹ̀ bá ti ọgbọ́n rẹ̀ bá ṣe gbogbo ayé ti ra ìcháǹsì ni ẹlòmíì ń bẹ tó bẹ́tà rẹ̀ by far tó bẹ́tà rẹ̀ by far kò rí àgàjù kólẹ̀ pọ̀tọ́ ọlọ́kà lọ́kọ̀ tó ń tìkú bóyá kó wà níbẹ̀ tí yóò bá gbàgbé ọmọ ìwé nìyẹn yóò gbàgbé pé ìgbà tó ń sìn wà àlàkà ọ̀la. gbogbo ọ̀nà tí a lè fi máa gbà á gbẹ̀tàn tí ò dáa wà ní kíkà àbí kílámù ní kíkà kápá sí ìṣe tí àwọn wá ṣe dáadáa tí àwọn ṣe dáadáa wà á ti di ayé àtàlẹ́ hásánà tẹ̀mẹ́tò lágbáyà ti àbò tuntun kó n ṣe kàtà ọlọ́wọ́ fi gbéra yóò fi pààrọ̀ fún yàn. fàlàkà bọ́ọ̀lù àmọ̀ ẹ má máa ṣe àbò sí láàrin ara yìí. yá ìbáàdì ọlọ́pàá yìí pé ní kúlùkùn bọ́ọ̀lónì gbogbo yín pátápátá lẹ́yìn tí ó mànà o ẹni tí kò mànà ìlànà àdé ìṣòro àyàfẹ́ ìfúnbákọ̀ náà mànà fásitàdúní ẹ̀wọ́ ìmí ọlọ́run ọba lólùfẹ́ ní mọ̀nà àdìkọ̀ ìfọ̀nà mọ̀nà bọ́ọ̀lù ìfọ̀nà ìfi wọ̀lálù òyìn nígbà míì kìí ṣe aburú kìí ṣàléébù èyí tó jáde bò ní pé kí èèyàn wá mọ́ kọ́mọ́ màá yí pé ní orí àrùn òun wà tó burú jù lọ mọ̀ ọlọ́run sọ pé ó wá jẹ̀dá kà bọ́ọ̀lá mi ṣáàjà pé àdókòlá bọ́ọ̀lá ń pé ẹni àná ni iṣẹ́ dànù ọ̀tá ni ọ̀tọ̀lọ́run kọ bẹ́ẹ̀ akólébà ìdá ìpè ní gbogbo wa kó lò fún bọ́ọ̀lù gbogbo yẹn pátápátá ìlànà àdéhùn ní ìbá wa wọ́ náà mọ̀ ọ̀dọ́ náà balẹ̀ ní ìyẹn wá sí gbàgbọ́ jẹ́ ní ìpè ní wà ní ìpè ní wá kúrò lọ́wọ́ kàmá àlámàkọ́ ògùn táàbà ti kàmá àlámàkọ́ fásitì ní àdínkùn tó ní kó àgbà pé àdúrà àgbà pé ní àwa mọ̀mọ́ ní ká máa sọ̀rọ̀ ìdáyà ní gbogbo ìran wa wọn ní kàfáṣíà àǹtójáde ní àǹtójẹjẹ ní ìrìnbí lọ sọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ ìṣàpè ìṣàlá pàṣípàlà yóò ṣeréṣe ìdáyà. yá ìbáàdì kúlùkùn jẹ́ gbogbo yẹn pátápátá lè bí ń pa gbogbo yẹn pátá lè bí ń pa ìlànà àpamọ́ àyàfẹ́ tó ń bá yóò nìkan ẹni tí wọ́n bá yó nìkan òun náà ló máa ń pè ní alihamudulilayi mo yó ibẹ̀ ẹ̀kọ́ kò sẹ́ni kankan tó ń fọwọ́ sọ̀rọ̀ sí ní àwọn àwọn àdúgbò fọlọ́wọ́n ọ̀gá kódà ẹni tó ní ìjọ ìjọ lọ́gọ́rùn ọdún ní sáré kakọ́ fọwọ́ sọ̀rọ̀ yà bẹ́ẹ̀ ọlọ́run lọ́ọ́ pé ní pásítọ̀pọ̀ ìmú ní ẹ̀wá ìjẹ ìmú ìtọ́dọ̀ ìní ọlọ́run ọba ìlú gbogbo yín àárùn gbogbo yín pátápátá àárìn gbogbo yín pátápátá òun ni àìhòhò ẹni tí ò lásọ àìhòhò gbogbo yín tí lánà ń kàfẹ́ sí àyàfẹ́ tó bá yọ̀ǹda sọ fún pásítẹ̀kì orí ọ̀kàṣẹ́kọ̀ọ́ta àtìkù ẹ̀wá wíwọ̀ nílò yín látọ̀dẹ̀yìn ọlọ́run bá ń pè yá ìbáàdì gbogbo ẹ̀yẹ ẹrú mi innakum tukhti'una bil-layli wan-nahar lọ́sàn lálẹ́ àmàdẹ́sẹ̀ ẹmọ táwọn àtìkọ̀ kan ọ̀kọ̀ọ̀kan wà á na ágbèrò ìdùnnú ìyẹn ọlọ́run ọba a máa forí jẹ̀mí àgbógbó ẹ̀fẹ̀ ó lé àìbá bí ẹlẹ́dẹ́ náà sọ̀rọ̀ fún àlá àkóṣèlú látàkùnà tó mi rà kókè lá ìnà lọ àyẹ̀wò tó lọ ìdùnnú ọba jẹ̀mí rà ọlọ́run ní pé òun máa forí gbogbo ẹ̀fẹ̀ gbé ẹ̀rú òun fásitàkìrú ní àwùjọ làkọ̀ ẹwà mi lálá kò jù ó forí jù yá ìbáàdì ẹ̀yẹ ẹrú mi iná fún láńtẹ́bùlù ó lórí ẹ̀ lè fún tùtàbà mi ẹ̀ lè ipá ní òkà kẹ́ ẹ̀ fún tùtàbà mi láńtẹ́bùlù ó ipá ní òkà ẹ̀ fún tùtàbà mi ó tàdọ̀rọ̀ gbẹ̀mí lé gbẹ̀mí lé tẹ̀tẹ̀ wá kó tẹ̀tẹ̀ wá kẹ́ àdá kẹ́ ńlá ní tùtà wọ̀láńsábùlùgbò náà fún yín bákan náà ẹ̀ lè nípa yín ò ká kẹ́ ẹlẹ́sìn náà bá láǹfààní kankan kankan ó ní yín ò rọrùn kò rọrùn. káàní pé yá ìbáàdì ọlọ́run ní pé ní yá ìbáàdì àdéhùn kò sọ pé ní yá ìbáàdì ẹ̀yẹ rúmi lọ́wọ́ àná àwòwálà fún wa àfẹ́rọ̀ fún ẹ pé ní àtàlákọ̀ọ́kọ́ yín àtẹnìgbẹ̀yìn yín èèyàn nù yín àtàlùjẹ̀ nù yín gbogbo yìí kẹwa wà àlá ọ̀kọ́lùbí ọ̀rọ̀dúnlẹ̀ wáhìdì ní ìmùsọ̀ tí gbogbo yìí kápá nìkan láti òkè nílé wa pátápátá bá ti pọ̀tọ́ láyé àádà gẹ́gẹ́ bí ọkùnrin kan nínú bẹ̀rù ọlọ́run ọ̀gá ní tó gbogbo wa á gbogbo wa pátápátá ọlọ́run ọ̀gá nìkan láàmú ẹ̀sìn á sì bẹ̀rù ẹ̀ akọ́tù kọ́ọ̀tù. wọn rìn pé máa ń zá àdàgá lẹ́ka lómi ní kìkẹ́ yìí kò lé kò lé ọ́ nìkan kankan kó tó dé lọ́ọ̀dì kejì yá ìbáàdì ìyẹn rú mi lọ́wọ́ àná àwọ̀wọ́lọ́kùn àtàkọ́kọ́ yín wà á fẹ́ràn pàṣẹ ẹgbẹ́ yín wà á sàkó àjídàkùn àtẹ̀yìn àti àlùjẹ náà náà yín sáánù àlá abúlé kọ́lẹ́bì rọ́jìlẹ̀ wà ẹ̀dùn ètò ìwà ní tó ṣe o àwọn èèyàn wá ní àwọn ó pọ̀ pátápátá tó kò níbi níbi kwan ọlọ́run sọ pé ní máa ní ọkọ̀ ọ̀tọ̀dá àyíká ìlú títí àwọn náà kò ní kankan kunu ọlẹ́yìn لو أن yá ìbá ìṣẹ̀lẹ̀ rú mi lọ́wọ́ á ní àwòwálà fún wa àfẹ́rọ̀ fún wa àyínsá fún wa jìnnà fún àtàkọ́kọ́ àti ìjẹyìn àti èèyàn àtàlùjẹ̀nù kẹwàá ní kókò kọ́ mú àfihàn ẹ̀yìn wá àṣìbí kẹwàá ní kókò ẹ̀jẹ̀ gbogbo àwọn ẹni pé àkànṣe ẹ̀jẹ̀ kápàdé bíbá yìí o gbogbo wa pátápátá kápàdé àkànṣe àdúrà ń bẹ gbogbo èèyàn àtàlùjẹ̀nù pátápátá látàkọ́kọ́ dé dópin dé àwọn lọ dúró sórí ààyè kan pàṣẹ àlòyè gbogbo wọn pátápátá bá ti pọ̀ tó nǹkan wá ń bìí yálà wọn béèrè lẹ́ẹ̀kan náà ni àbíkàlùkù ń béèrè ti tẹ̀lé àkójọ wọn wọn kò sá àpẹẹtò kúlà ìnsáni màsálàtà wọn fún ní kálukú ní ti ń béèrè bó ti wọlé pọ̀ tó bó ti wọlé pọ̀ tó máa na kọ̀tọ̀ záàyè ká ní máa ń di inú nǹkan tó ń bẹ lọ́dọ̀ ní ọlọ́run ọba kò dín kankan kò ní bẹ́ẹ̀ máa na kọ̀tọ̀ ilá kàmáyàn kóso ìsàmáyàn kóso kàmáyàn kóso gẹ́gẹ́ bí ti ń dínkù lára àlùmọ̀kẹ́tò àbẹ́rẹ́ ìrá ó dé sí àlàbáhà ọ̀tá bá ti abẹ́rẹ́ sínú sínú òkun a lè pe àmì yóò mú kàkà jáde omi ó rọ̀ ma yànkóso nító jí abẹ́rẹ́ kò tẹ̀lé kó dé òkùnkùn náà rẹ pé ní yànkóso lẹ́sọ̀ yóò pé kù yànkóso àlùmọ̀kẹ́kù nító mú jáde nínú òkun láti ọgbọ́n kò lè bọ̀ tó kódà àbóògàn kọ̀ǹtẹ́lá àti gbòmìnira àti abẹ́rẹ́ bọ̀ kò mọ̀ sí nǹkan kan kò lára ọ̀tọ̀ ọlọ́run fẹ́ kó yé wa ọlọ́run fẹ́ ó fẹ́ tún ara kátà ló fẹ́ fún wa ní àpèjúwe ní wípé ní ìyá ẹ pé kò sí kankan kó kó àwọn afẹ́pàdé gbogbo ẹ̀sẹ̀ gbogbo ojú tó wà ní pẹ̀lú ìgbésẹ̀ alábàdà sàlàyé rẹ̀ tó ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ló ní oúnjẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa àtọ̀rọ̀ ayé wa bọ́lá wọn tó máa ń fa wa létí pé ń fa wa létí pé ń fa wa létí òun kó wa fẹ́ sọmaráìsì gbogbo ẹ̀ bá ṣe tó bá dẹ́gbà ìṣẹ́ ọmọ bó ń ṣe kìlọ̀ fún wa látòkè nílẹ̀ yìí yá ní ẹgbọ́ òun innama hiya a'malukum uhsiha lakum gbogbo àwọn tẹ́tẹ́ yìí ti láyé yìí o pátá pátá pátápátá òfin àlàkù o èyí ń tàkọ́ọ́lẹ̀ rẹ̀ o lọ́nà mọ̀ dọ́kúmẹ́ǹtì rẹ̀ o èyí ń kọ́ọ́lẹ̀ o tó mọ̀ wà sí àlàkù lẹ́yìn náà ní padà wá dìtì rẹ̀ fún yín ẹ̀ padà rí i gbogbo ń tàǹkọ̀ pátápátá ẹni tó lu ẹgbẹ̀rún ọdún láyé yóò rí títì ẹni tó lu dọ́kà láyé yóò rí títì innama hiya a'malukum uhsiha lakum gbogbo ẹ̀yin tọ́ máa lè hádà kìtàbù la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha gbogbo pátá sálọ̀ ń tọ́ kó lè bá wa pé àti wa òun ti ní pàmò wà dáadáa khayran falyahmadillah ẹni tó bá ti fẹ́ dáadáa pẹ̀lú ògbọ́n yóò rí dáadáa kó dùgbọ́ fọlọ́run ọba rẹ̀ lódì kejì náà ọmọ wọn jẹ̀dá àwọn ẹ̀rọ záàlì ẹni tó bá rí nǹkan ní o fàdáyà ló máa ń ná ìlà kó o náà má gbé nìkan kan ara rẹ̀ kó bò ó pé kúrò àti ìjọba ẹgbẹ́ ní ìmọ̀ ṣàkìrọ̀ wọ́n ti mọ̀ ṣàkóra èdè ọlọ́run tó fi hàn wá ó ti fún wa ní agbára àti làákàyè tá a lè fi tẹ̀sà èyí tí bá pa mí lẹ́nu ní kòmù náà ni àdéhùn náà sọ fún wa àdéhùn kò ní sínú àtàní òbírí láìpẹ́ lóògùn aláàbò fi ẹ̀yìn wálé ìdáhùn àjẹkọ́ tí wọ́n ń ṣe aláǹtà àlá tó àmọ́ ṣàlàyé ìyá ìbájú kọ̀ọ̀kan ìyá ìbájú kọ̀ọ̀kan ní àgbẹ̀kọ́ tí mọ̀lá gbára ọlọ́run ọba abẹ́ ọlọ́nkọ́lọ́n kò fi èmi wá lẹ̀ sí seven forty hmm? ní orin omi àgbọ̀nà yìí àbí ní orin òbí ni wọ́n pè ní àgbẹ̀kọ́ mọ́ seven fifty. Okay. How much is it? pé kárí bẹ̀rẹ̀. Báyìí ti yá ìbá ta ọlọ́run sọ pé ní yá ìbá dí ẹ̀yin ẹrú mi àdìsàn pé ní sọ́lá máa bẹ́ẹ̀ pé àwọn ẹ̀dá tọ́lá ńlá tọ́lá ńlá nínú kọ́lá pé ní yá àríwá ńlá sí pẹ̀lú èèyàn ní gbogbo náà sì lóko sínú àti àlùjànnú àtọ́rí àti kékeré tí èyí ti tòrí àtọkùnrin obìnrin ìran ìran èèyàn yìnyín. yá ìbádí wá nípa ìbádí gbogbo ẹ̀dá mi ògùn tó lọ́wọ́ bá dá ó sọ̀rọ̀ sí pé ní àdéhùn yìí ó kó ẹ̀dá ọmọ ènìyàn sínú ó sì kó àjẹ̀nú sínú ìrúkọ méjèèjì lọ́lọ́wọ́ bá rán àdéhùn àtàlàbà sí àtàlìjẹ̀nú àti ọmọ ìdí ni. gbogbo àwọn méjèèjì ìran méjèèjì ń kó mọ́tò mọ́tò lọ́wọ́ sálà ní wa ìran ànábì sọlá sálà ìjọ àníkọlọ sálà wà ọ̀nì wa. tòní bí ní sèyí àìbájí ẹ̀yin ẹrú mi àtàlìjẹ̀nù àti èèyàn. bákan náà ìkíní kejì àti mọ̀mẹ́ni náà méjèèjì àti òkèèjì mọ̀mẹ́ni náà méjèèjì tó ọ̀nà ọlọ́run bá ń àtẹ́sí eléyìí. àbáwọ̀ ìdí ènìyàn ọmọ tó ń sọ lọ́ra sọ́là ní ìjọ anábì gbogbo wa so àwọn àbá wọn pín ìbáàdì sí méjì pé àwọn ọmọ Muhammad sallallahu alaihi wasallam méjì ni wa àwọn àbá mi lọ́wọ́ pé ní ọmọ tó ìjábà ni wa alhamdulilayi kọ́lá kó sọ̀rọ̀ ìjálẹ̀ jálẹ̀ ọmọ tó ìjábà ni pé àwọn tí wọ́n ti ánsà ọ̀lù dáadáa lẹ́gbẹ́ ni àmàlú ìyọ̀n àwọn ọmọ tó ìjábà ni alámọ̀ pé kékeré àwọn yìí òun kó mọ́tò dáwà ńlá wọn ìní pé àwọn táàsì máa ń pè àti wọ́n ti wà lórí pé à ń pè wọ́n náà ni bá ìkíní kejì wa ó mọ́tò mọ́tò sọ̀lá ọ̀sán náà ni wa ìfọ́lọ́ ọba ńlá ànábì sọ̀lá ọ̀sán ti gbogbo ayé àtàjọ̀nú àtẹ̀yìn àtọkùnrin àtọ̀bìnrin àpẹẹsì méjì àwọn tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbà káṣí ti dáhùn àmọ̀mìnì àwọn tó ń ti gbà yé pé yá máa pè wọ́n náà nìyẹn àwọn tọ̀hún tó yá ìbájú kwan àwọn kan pé ní ìní haram tó gbólúmọ̀ àlànà tí a bùkún lè wọ̀n fúnra kí ni gbólúmù oríṣiríṣi ìbára làwọn èèyàn àwọn àfa àtọ̀ òtútù pẹ̀ jẹ́ jámíọ̀ máa ń nìdí pé ní wọ́n bí ò ṣe é ní rẹ́rì mọ̀ọ́dọ̀ ẹ̀ wọ́n bí ò ṣe é ní rẹ́rì mọ̀ọ́dọ̀ ẹ̀ kéèyàn ó gbé nǹkan síbi tí ò tọ́ ìrọ̀rùn tó rájú kọ̀mọ́tì pàpọ̀ ni ìgbàkọ̀bọ̀ kan ló ní ó sàbòsí ni ó sàti ibi tó yẹ kó gbé ìgbà tí kò gbé bẹ́ẹ̀ ẹni tó yẹ kó fi síbẹ̀ kò fi síbẹ̀ láti ń gbólómọ̀ ni yìí bá pé ní àbáǹsọ láàrin àwa àti ẹ̀dá ọmọ ara wa àbá ni pé gbólómọ̀ tó wá fún sí méjì gbólómọ̀ ni àmọ̀ gbólómọ̀ kan general bá pé láàrin àwa àtọ́lọ́wọ̀n ọba ni dulumun tako dulumun shiriku gẹ́gẹ́ wá pa ní ṣíláàtì eh, lukuman ìpè eh, iná duluma iná shirika la dulumun azim iná shirika la dulumun azim ẹ̀ eh, rí ipa nǹkan ní pọ̀mọ́lọ́n káyìí dulumun tó tó tó tóbi ní kí a ti yẹn so zulmun nafsi ala nafsi àbòsí ẹ̀dá ọmọ èèyàn lórí ara rẹ̀ ọ̀nà àtọ́pọ́ lọ́wọ́n ọba dá gbogbo ntọ́lọ̀ kàkàlà yìí ń ṣe fún ó dojú ó dámú bí ọlọ́wọ́n ọba yọ̀ǹda tí èèyàn fẹ́ ju ipa rẹ̀ ìfọ̀ yẹn ọ̀ka tó fẹ́ ju bọ́lọ́wọ́n ọba yọ̀ǹda tí mú kó ìdí yẹn máa gbóòórùn ipa ìfọ̀ òka tí a ní kó gbogbo ntọ́lọ̀ ọba ṣe pé ẹ̀dá irú ara rẹ̀ tìrìfà mi nígbà mi bẹ̀rẹ̀ pé òun náà ló fọwọ́ ara rẹ̀ jẹ́ yóò tún wá sí ìpè ní ìlàkà ètò lórí kodò ìlàkà ètò lórí kodò òní tó àbòsínú gbólóhùn nọ́ọ̀tì àlànà tí ń sàbòsí fún ara rẹ̀ òní ìfẹ́ kófin kófin ẹni tó yẹ kófin ilẹ̀ kó lè fi nǹkan rí tàbí ní ó sọ̀rọ̀ afá ẹ̀ dáadáa ìjọsìn kó mi tó ṣe kó jọ́sìn sọ̀rọ̀ àgbàsíbi tó yẹ kó jọ́sìn sí náà so ìpèyàn ẹ̀sìn nù láàrin ara wa àní pé àti pé tẹ̀sí àjò ni pé bá a ti ń tẹ̀mí nàìjíríà a ń tẹ̀mí nàìjíríà ẹ pé ní kìlì pé mo fi tọ́kọ́ àbí ló tọ́ sí kíní nǹkan ẹ pé ní àti eléyà ti nà ìjọba ilé ìjọba jẹ ẹsẹ ẹgbẹ́ ń jọ̀wọ̀n àná ọba jù lásìkò ògùn àwọn nu àwọn olóṣèlú wa náà àwọn sábà ń ni pé bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ dìbò tòun ni tó gbogbo làbúrò àwọn máa ń dàgbà làbúrò ẹ pé ní sísẹ̀m táǹlò yìí democracy yìí ètò àbòsí ni gbólóhùn ìtumọ̀ rẹ̀ ta lè pe inú ìlànà wa ní kí n pè ní àbòsí pẹ̀lú àbájá ìdìbò ẹ̀ tí wọ́n ní ìmúlá tó máa wéètò owó àwòètò owó awùtàkù ara wa oríṣiríṣiríṣi nǹkan kí ló dẹ̀ bẹ̀ka sí jẹ́jẹ́ tó wọlé àbùsí mi àbáta wọlé fẹ́ náà gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àpọ́ìntmẹ́ǹtì èyí tó ní ọ̀mẹ́rì yóò ṣe ọ̀nkọ́ntàkì ìta ni ìtẹ́lẹ́ta tó mọ̀ àbùsí mi òun náà sì ni ara nǹkan tí ń sáńtà ń kojú ìlú ni sàkó fífúnà tán láti fi ìbánimọ̀ ìlú náà lọ́la wọ́n ní nǹkan ọ̀sẹ̀. bá a kódà àtàwọn àlámà gan ni láyé mọ́ àtàwọn àlámà lólómù sàkó fífúnà tán láti fi ìbánimọ̀ ìlú náà lọ́la wọ́n ní nǹkan ọ̀sẹ̀. ìbẹ̀rù fífúnà o àwọn tán sàbò sí tán sàbò sí àtẹ̀ntúmọ̀ owó àtẹ̀ntúmọ̀ owó ní ní ní ọ̀bà yìí owó ní nàìjíríà ní pẹ́ẹ́sì nípa ló kó nígbà táàbù níta kẹ́ máa fẹ́ máa pè láàpọ̀ fẹ́ táàbù lọ́la mi tó eh, ọ̀nà bó ní ìyẹn lè gbà rí àsìkò owó ní bóun ní òkè tó ìbẹ̀rù tọ aláàlámọ wàmọ ògbàgbé wọn náà ti gbogbo àná àbẹ̀fẹ́ àlámọ́ ò àsìkò àmọ́ ẹ̀ka náà lè yí tó fi jùlọ ọ̀dọ́ tó máa tó máa ní gbogbo àwọn lagi. yìí tu tó lọ́wọ́ náà bò sí pé gbogbo ajọ́ ń jẹ ẹ̀rọ Bapa sára àbúrò ẹ̀ alákàbọ̀ ọ̀làmù. bàbá sì si tá si ti ń ṣe déédéé kò síbi si jọ́síìsì ní pé ká ṣe nǹkan tó tọ́ tí ó wà sí ìfọ̀kànbalẹ̀ òkú sí ń bẹ̀. kọ́dà bó jẹ́ gbèsè bèrè bí èsì mọ́rí náà nù náà tó yàtò báyìí náà fún òun ọlọ́run náà ń ṣe eléwọ̀ ni muharram àti òun ṣe eléwọ̀ ẹ gbọ́dọ̀ ṣe tó nínú àwọn kàbá ìrò ni nínú àwọn àwọn apá àwọn ẹgbẹ́ ní òṣèlú fífi nínú kàtí àwọn fi mọ àwọn nǹkan tó jẹ́ kàbá ìrì kẹ̀lé ràn sí kan lọ sí ìṣẹ̀lẹ̀ àbá pé ní haramtu ṣe eléwọ̀ èyí pé haramu haramu fún mi simple fún mi simple lára ẹ̀kọ́ láàrin haram àti muharam ni pé ìlà lórí o lè múyàn ṣe kó commit haram ṣàpé ọtí mímu haram ni oríṣiríṣi nǹkan mìíràn haram ni so ìyíhun tí sọ̀rọ̀ yìí bá dé tẹ̀lé àti fífi òkúté ohun tí omi òkúté ohun tí ọ̀fẹ́ iná àwọn tó tó ní ṣe lóde wọn tí tó fi gbé ẹ̀mí ara rẹ̀ wó àmọ́ gbólúmù ọlọ́run kò fi léwọ̀ tó kán wá ní sọ́kè lágbájá lọ pa lágbájá bò sínú kọ́tò nọ́ọ̀sì náà sínú àwọn akẹ́rọ̀ gbólóhùn yìí àwọn oníṣẹ́rí àgbẹ̀ pé ní kò sí nítorí òwúrọ̀ nípa wọn. kódà wàá bá débi yí pé àwọn fúnkọ́ wàá bá débi yí pé ká ní pé lágbájá ní sàké ìbọn ni ṣúùtì ní sàbíì bíbẹ́ ẹ̀kọ́ ẹni tó ti ń gbọ́ tó ń bá a sọ̀rọ̀ náà bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n ṣòṣì rẹ̀ wọ́n lè ṣòṣì bí iná ẹ̀mí ìjẹ́ lọ sí pèsìdà kọ́ pàtí kọ́ fífẹ́ fara tuntun àbí kọ́ ọmọ pàtí kẹ́mí ìjọ lọ sí. wọ́n ti kọ́dà sí mr a sani kó pààyàn kó bá ṣọ́ pé yẹ kí ó pa muharram búra wa torí pé kọ́sùlù muharram ọlọ́run ti ní ìwọ̀ ni ìwọ kò dọ̀wọ́ akọ ẹ̀mí kan láti tẹ́kọ̀ ẹ̀mí kan rárá rẹ̀ tó àpèjúwe haramu náà tó lè yẹn wọn. sàkóbẹ̀ ní ìsìn ìwé àpèjúwe eléyìí àti àpèjúwe fẹ́ pé ní òǹgbẹ́ǹgbẹ́ kò rómi wọ́n sì ní pé orí ọtí lè ra ẹgbẹ́ ọtí nì. tó láàrin kọ́mọtí ọlọ́run ní pé tí kò fi díẹ̀ gbára rẹ̀ dúró kò ní kú àbíkọ́kọ́ sílẹ̀ kó kú bákan méjèèjì náà ni ìsídà kó mu ọtí mu ọlọ́run ní pípẹ́ pẹ̀lú ògbọ́n náà ọba yóò ẹ̀mí ẹ̀ ló ní ìdí kí nǹkan kó kó kó gbàgbé líkìdì ó gbàgbé ọtí haramu ni kẹ̀rẹ́ àní pé o lè mú sí nǹkan tó tóbi gba ọ̀nà fún rẹ̀ tàbí kò dẹ́tọ̀ láàrin òun àtẹ̀ntání kó pààyàn náà pé ní jọ́ yóò pa wọn ìdí pé ń bá a kan yóò pa ni ikú títí ẹ̀ náà mọ́tò ó mùtàhátìmù òun náà ṣọ́ àpá mi ìdí ọjọ́ ṣọ́ nísìnyí eléyìí òun lè òun lè ṣe ibi tí ò tọ̀ haramu lọ bọ́tù muharamu gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ pa tó bá ilé pa yóò wọ̀ náà ní láyà sí àlọ́ àyàtọ̀ lọ́ba fẹ́ òkè kẹrẹ àtàwọn ọ̀pẹ ní ọ̀ gbọ́dọ̀ pa ẹ̀mí láti la ẹ̀mí tètè èèwọ̀ ni èèwọ̀ ni. Hmm ìṣàkóláàlì nínú àwọn ìyàtọ̀ láàrin haramu àti muharamu àwọn ìpín fàlàtà ọ̀sán gbogbo bí tó lè rí mẹ́gbẹ̀ta àbùsí mẹ́gbẹ̀ta àbùsí. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì yá ìbá rí kúlùkùn bọ́ọ̀lù gbogbo yẹn pátápátá kò lè ní ìgbìmọ̀ náà ilé mọ́nà àdéhùn àtẹ̀jùmọ̀ fábọ́nà mọ́ pásítà àbínà àdínkù ọ̀dọ́ mi yẹn wá ọ̀nà àmà wá àtọ̀nà mọ́ àtọ̀ ilé àtàyè pé ní dọ̀láàlù dọ̀láàlù tó túmọ̀ sí níbi pé ní ọ̀nà méjì ni ìmọ̀ dọ̀láàlù kó fúrí áwọ̀ dọ̀láàlù mu'min dọ̀láàlù káfírin áwọ̀ dọ̀láàlù mu'min àìmọ̀kẹ́ntì ìkẹfẹ̀rí bóyá ìwọ̀n ọlọ́run àti àìmọ̀kẹ́ntì mu'min ní àmọ̀kẹ́ntì méjèèjì wọ́n ti ká sẹ́fẹ́rẹ́ jù ká lọ àdéhùn sọ́lá nígbà tí àwọn ará kọ́ ìkò ń jọ sí ẹ̀sán ayé sànẹ́bí tó ń lọ bẹ̀ bóyá òun ó rí àwọn tí ó tí ó sì lọ́n ní tó bá tún pàdé nípa ìgbà tó kó burú tuntun mẹ́ta lọ wọ́n lẹ̀ wọn àtàgbàlagbà wọn ọmọ kékeré wọn wọ́n jáde wọ́n lẹ̀ lóko débi wípé ní ọlọ́run rán málákù ìdìbò lòlù sani sọ̀rọ̀ bá ń pè tó kó mẹ́ta tọ́ ìkù nílùú mẹ́ka láàrin bí òkè ni ló wà wípé tí àdúrà sálàmù kò àpé ọlọ́run ní ó pamọ́ alákòlọ́sọ̀ yìí pé kó lọ bá ànábì sọ̀lọ́ àlẹ́ sálàmù tọ́lọ́n bá fẹ́ kí káwọn ó pa kóun ó pa òkè méjèèjì kóun ó pa rẹ́ mọ́ wọn apá ìlú gbogbo ó parẹ́ tí ọlọ́run ní pé kóun wá gbáyọ̀ ọ̀gá lọ́dọ̀ àlẹ́ sálàmù àdúrà ọgbọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n á gbúdọ̀ fẹ́ sẹ́ alámàdì káwọ́mí ọ̀hún náà ń láyà àlàmú ọlọ́run bá ń fọ̀nà àwọn ọjọ́ ní òun máa ní ìdáyà kan ọ̀sẹ̀ Allah ọ̀sàrà àsìkò ìrìn tó ìṣàlá alábẹ́lẹ́ ọlọ́run fẹ̀mí wá lò á máa kọ̀ntínú ní ìdókò tí ń bọ̀ lágbára ọlọ́run ọ̀la هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم 嗯。